violation. Water we stand, walls we stand. Tídí bá ti bàjẹ́ tó nídìí ló máa dà wá. Ibi tẹ́ bá wà ní ìlànà títẹ̀ padà. Bàbí ìlànà ni bá tún lọ́rùn. Twenty million ló ní lọ wá láti very twenty million yé lọ́dọ̀ yẹ kí n máa sùn lọ́rùn o yé wọn náà máa pa lọ́la tó àbá three twenty million tẹ́lẹ̀ wọn náà máa pa lọ́la o yé. bámúbámú ni mo yó wọn bámúbámú ni mo yó wọn mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kankan o. bámúbámú ni mo yọ. insecurity everywhere bloodshedding everywhere òmìnira ṣáàlà wa ń fẹ́. tó bá ní kókan wo lè gẹ́ ni tákan ẹ lọ́nà. àwa ò ṣerú ẹni kankan mú o yé ṣé bí yẹn la fẹ́ kán gbó. yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀ àìsí níbẹ̀ o. ti padà sí ilé o. a ò ṣe mọ́. àwa ń lọ. a ò ṣe mọ́. àwa ń lọ. Ògún ẹ dìde Ṣàngó ẹ dìde Ọbàtálá dìde alálẹ̀kẹ̀ dìde lọ́balọ́ba kẹ̀ dìde Yorùbá ẹ dìde. tí bá ti bàjẹ́ ló máa dà Ìgbéra ni àdètí ti padà. tó ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ àtẹni tó tún máa wò léta ọpẹ́ ni fún Ọlọ́run hmm. gbogbo ọpẹ́ gbogbo yìn gbogbo ògo tọlọ́run ọba ni adúpẹ́ fún Ọlọ́run ọba yes Ọlọ́run nìkan ló tó dúpẹ́ fún um there's nothing like gold in the morning today January 9 2023 nothing like gold in the morning is it's It's a very sad news for the Yorubas. With the Yorubas, we are not happy. This is a very sad moment to me and some reasonable Yorubas. There's nothing good in the morning of January 9, 2023, the new year. Um, You might say, why did our people go out for rally in Lagos State? We rally all the states, all the Yoruba states. And Lagos State should not be e, exceptional. Despite the fact we are Yoruba people, we are Yoruba. Lagos State is part of Yoruba people. If we can rally in Ogun State or your state, even in Kogi State. Why is Lagos State exceptional? Why killing us? What is our offense? Is it because we are Yoruba? In the north, they do protest. They do protest in the north. They maim, they kill, they destroy and no police born of a woman dare pull his trigger at them. But come to Southwest. Even before we open our mouth to say anything, the police are on ground to kill us. Why all this? Is it a crime to be Yoruba people? What is our offense? Why are we infidel on the land of our grand great grandfathers? Why are you killing us? Because of the rally? Because we are asking for what we deserve. We are tired of being slave in our country. The Afenifere once asked for restructuring. Shetima, the vice president of APC, to be said restructuring my foot. Nothing like restructuring. To hell with restructuring. We knew Nigeria has never been structured. Asking for restructuring is just like wasting of time. we beg you to let us go in peace. But you decided to put us to pieces. Babajide Sanwo-Olu, the first citizen of Nigeria, of Lagos State, history will never forget about you. Whenever we are writing the history of the Yoruba, Governor Babajide Sonwolu history of the Yoruba will never forget about you, even the generation to come. Sanwolu, history of Yoruba people, I repeat myself, will never forget about Babajide Sanwolu. Even your family name Sanwolu will never be forgot in the history of the Yorubas. You have written your name in the black book among the Yorubas. We have been asking you, Babajide Sanwo-Olu, who ordered Lekki to get shooting? And the question till now is not yet answered. Yet, your bulldogs in black uniform went to Ojota, pulled their triggers at the innocent citizens of Nigeria killed him. Babajide Sanwo-Olu. This is crazy. Yes. This is very this is this is disgusting. I am a very emotional person, but this morning I am not emotional again. Thank you, Miss Josephine, for the stars. I am not emotional again. To bá dásìkò àti ṣu, fúrọ́ máa là. Ọmọ Yorùbá ni wá. Lagos State belong to the Yorubas. Moshe ṣe show kan, I am sorry I'm speaking English. Am Ẹ má bínú torí Yeah, in the corner, English in the monso. I am very sorry I'm speaking English. I'm going to go back to my to my father's dialect. Ẹ wọ̀dẹ̀ pé mi ò gbóyìnbó náà. Sanwó-Olú, orí pójú ti dá omi ẹkún kan ò bọ́ta lójú mi látìgbà tí mo ti rí fídíò tó ń ti pààyàn mo ṣe fídíò kò tí ì pé thirteen hours àwọn tó wọ́n ṣe ń jí nàìjíríà gan wọn ò tí ì wò many people have not watched the video where i was begging you guys wípé ẹ̀yin olórí wa ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ yorùbá tẹ́ wà nípò agbára àti ipò àṣẹ ẹ má channel power yín sí orí àwọn ọmọ yín torí ẹ dẹ́tẹ̀ belief pé ẹ̀ ń lọ ní twenty twenty three eh, february tí ẹ̀dẹ̀ yẹn bá lé yín ẹ̀dẹ̀ lè máa padà sí. mo ṣe ṣó yẹn sìn like mi ìmọ̀ kan bẹ́ẹ̀ ṣe láti Lagos state gan like the spirit was telling me go and say this like the spirit of the alale was just directing me go and say this go and appeal to them I was pleading àmọ́ òwe Yorùbá sọ pé ìgbà tá a bá fi wínkà la máa fi ń san Tinubu ṣe rally ní Lagos State Obi ṣe rally ní Lagos State all the politicians Atiku and co wọ́n ṣe rally ẹnìkan báyìí wọn ò yín níbọn this is rally the video is there when our guys are saying ṣẹ́rí wa o put um, fún rally la wá ṣe o àmú kankan dání o àmú kinní kan dání and your dogs in black uniform have the audacity láti pull trigger wọn. You think freedom comes cheap. You must be stupid. Why blaming Koyeki? She didn't accuse Koyeki. She blamed the Lagos state. If you say I am, if you say I am stupid, thank you for saying I am stupid. Thank you for saying I am stupid. Why am I blaming Koyeki? Did I ever blame Koyeki? People are saying, why do they do Lagos rally? But you are so daft to understand what I am saying. One, why do they do Lagos rally? And I said, Lagos belong to the Yorubas. Omo Yorùbá ni wá. Who is Koyeki? She Koyeki ló kó wọn lọ Lagos state ni? that you are a distraction bóyá òun ṣiṣẹ́ fáwọn olóṣèlú you are not you are here to distract me which I will not allow you to do that Babájídé Sanwó-Olú Mrs <laughs> Babájídé Sanwó-Olú kí ló kọ ìyàwó Sanwó-Olú ẹ bá wa pè é pé kó fọ pọ́ọ̀tì wọ́n ti pa àwọn ọmọ mi tó tún máa ṣe kí ló kọ ìyàwó Babájídé ẹ mi kọ orúkọ ìyàwó Babájídé Sanwó-Olú síbẹ̀ yẹn ọkọ ẹ tó ti pa ẹlòmíì o tó máa tún sè sínú pot people are asking why do they go out ẹ kílé tí wọ́n jáde kílé tí wọ́n lọ ṣe rally remember Bámiṣé did not go out for any rally Bámiṣé tó bá ń bú àwọn tí wọ́n lọ ṣe rally pé why do they go out to Lagos State to do rally why tí wọ́n lọ ṣe rally wọn ò tí ì pa wọ́n tán remember um, Bámiṣé the pretty lady that was murdered in Babajide Sanwo-Olu BRT. Inú mọ́tò Sanwo-Olu ni wọ́n ti pa Bámiṣé. Bámiṣé ò lọ fúnra lè. Definitely, ikú can come to anybody at anywhere ní Lagos State. Ní Nigeria. Okay. Thank you. You say they are not talking to me. It's okay. You Ikú, ikú lè buy anybody ní nàìjíríà oh thank you mr ajayi you see àwọn tí wọ́n lọ sí benin lè ní ní eh, àná eight of the january many ni àwọn fúlàní lọ kó wọ́n dá train dúró they, they can stop train ẹ wò kẹ́lẹ̀ mọ̀ wípé yorùbá àwa ò ní elders àwa yorùbá a ò ní àwọn àgbààgbà a ò ní ẹni tó ń jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá that is the video I did yesterday like thirteen hours ago I was telling you pé Yorùbá a ò ní kankan tó ń jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá àwa ò ní àgbààgbà kankan tó máa jí wọn gbé nílẹ̀ Haúsá Buhari á sáìn lówó wọ́n á fi wọ́n sílẹ̀ wọ́n á pàdé tó máa pa wọ́n fáwọn tó kù sílẹ̀ wọ́n á jí àwọn èèyàn gbé wọ́n á ṣe fídíò ọlọ́pàá Nàìjíríà ò ní rí fídíò yẹn trace but àwọn ọmọ tí yín wọ́n máa ní wọ́n ṣe yahoo i am not supporting yahoo easily no máa trace wọn ṣe pé ó wà very easy láti trace ẹ̀hún sunday gbòógbé wà nílé ọjọ́ ta náà ti pa jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ ò ṣe rálì o if you think àwọn tó ń ṣe rálì wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní pa wọ́n ni wọ́n á fẹ́ pa wọ́n tán jùmọ̀kẹ́ ò lọ ṣe rálì tí wọ́n fi pa jùmọ̀kẹ́ bámiṣẹ́ ò lọ ṣe rálì mọ́tò Sanwó-Olú ni bá mi ṣe wọ̀ tó ṣe àgbákò tí ẹ̀mí ẹ̀ fi bọ́ sí Babájídé Sanwó-Olú history will never forget about you and for, for those of you blaming àwọn tí wọ́n lọ ṣe rally wo àná tí wọ́n kó àwọn èèyàn ní ìlú Ọbaṣẹ́kì tí ń jẹ́ jẹ́ kí n sọ fún ẹ àwọn tí wọ́n kó láti àná ẹ̀ sìn wọn ò mọbi tí wọ́n kó wọn lọ but wá bira ẹ wípé time wọn fi dá train dúró train náà dá dúró kì í ṣe car wọn stop train on the train track wọn ò lo five minutes even wọn ò lo one hour tó máa fi kó àwọn èèyàn kó ònú train tó máa fi kó wọn lọ wọn pa àwọn tó máa pa wọn kó àwọn tó máa kó lọ láàrin one hour yẹn ọlọ́pàá tó lọ yìnbọn fún ọmọ ní ọjọ́ta kò lè lọ síbi tí wọ́n ti kó àwọn èèyàn nínú train tó ti dá train dúró kó lọ yìnbọn fún wọn bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá nàìjíríà wọn ò lọ yìnbọn fáwọn tó dá train dúró how many hours ni wọ́n fi ṣe operation no train and no police no military of Nigeria ever come out to stop them from adopting train passengers in Nigeria but àwọn ọmọ tí wọ́n lọ ṣe just rally rally ni wọ́n lọ ṣe They are not even protesting. They are just doing they are And kàn wá and wọ́n one káàkiri wọ́n wà nínú ojú ọjọ́ ta báyìí. Àwọn ni wọ́n pass mọ́tò. I want one pass mọ́tò tí mọ́tò fi Nigeria police you have become something else. Nigeria police ló pa lawyer lọ́yà toyúntoyún ni December twenty fifth ọjọ́ Christmas day ẹ pa pẹ̀lú oyún ìbejì nínú wọ́n ní oyún ìbejì ló wà nínú ẹ̀ oyún seven months ìbejì àwọn ọmọ yẹn ti di ọmọ seven months ni wọ́n ìbejì ẹ pa olóyún you are fast and quick in pulling your trigger on your Nigerian citizens ẹ fẹ́ gbọ́ kinní kan lèèyàn máa ṣe tí ò ní ṣe mí ẹnìkan lẹ máa pa tẹ́ ẹ̀ ní pa mí mọ̀ àgbáyé fọwọ́lẹ́rán wọ́n ń wò yín oh. ṣe rántí flood George flood. Ah. ẹnìkan bọ̀ Nàìjíríà títí ẹ̀ náà tẹ máa pa tó máa wá lágbára fún yín ju George flood lọ ẹ múra sí gbogbo ìyànlè ìyànlè abẹ́ kan ló máa ń wọ̀ tó máa dẹ́kun àlè yíyàn gbogbo dọ́kọdọ́kọ ọkọ̀ kan ló máa dó tó máa dẹ́kun ọkọ̀ dídó ìjọkànjọkàn ń bọ̀ tí ọwọ́ pálábá yín máa ségi ọlọ́pàá kan ló máa pa ẹnìkan tó máa mú gbogbo olórí Nàìjíríà tí gbogbo àgbáyé máa descend on you guys ẹ fún àwọn tó pa ní go ahead pé kó máa pa àwọn èèyàn lọ ẹnìkan lára àwọn ọlọ́pàá tẹ fún nígbà ẹ̀dì yẹn ó máa pa ẹnìkan and the whole world will descend on the elders and leaders of Nigeria wọn á kó ògbóyin kù ńlẹ̀ táṣẹ bá ń jẹ tẹlẹdùmarè gbogbo ẹ̀jẹ̀ kọ́ ló ṣe waste i know men tílẹ̀ bá mọ́ ń sìn many of you will come Hey, eh, eh, why did they go wọn tí ì parí tó why did they go out for rally why did they kí nìkan but before you say why did they go out for rally ask yourself ibo ni bá mi ṣe lọ ṣe bá mi ṣe lọ ṣe rálì ni. ṣe bá mi ṣe ṣo lọ ṣe rálì ni kí ló dé wọ́n ní citizen first citizen of Lagos State is Babajide Sanwo-Olu àwọn tó wọ́n jẹ́ citizens tó wà lábẹ́ Babajide Sanwo-Olu gbàgbọ́n pa èjì ẹ ìwọ ni first citizen wọ́n lọ́nà yàn síbẹ̀ you are the father of Lagos Lagosians anything tó bá wọn Lagos state you are the father because you are the first citizen of Lagos state tí wọ́n bá tiẹ̀ ń ṣe kudos to Akérédolú kudos to Ṣèyí Makinde. if you like you say i'm working for PDP wọ́n ṣe ni ní ni Ondo state àwọn ọlọ́pàá wọ́n ṣe dìbà ẹ̀rù tí ẹ̀ ń bà mí hey ẹgbà wa ọlọ́pàá rẹ̀ wọ́n ní Akérédolú ní kí àwọn ọlọ́pàá E máa tẹ̀lé wọn ẹ̀ máa ṣe rally yín ẹ máa ṣe rálìn lọ ní wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ ń lọ àwọn ọlọ́pàá dẹ̀ ń tẹ̀lé wọn ọlọ́pàá ò yìnbọn fún anybody wọ́n ṣe rálìn lọ́yọ̀ state wọ́n ṣe ní Ògùn state wọ́n ṣe every damn state tó jẹ́ ti Yorùbá wẹ́rẹ́wẹ́rẹ́ everything dẹ̀ ń lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ ẹnìkan ògún ẹnìkan ẹnìkan ò bá ẹnìkan jà Lagos state who order Lekki to gate shooting who other leg to get ó ti clear nísìn is now clear pé apààyàn ni Babájídé Sanwó-Olú i know pé wọ́n kàn wá sù mí Jídé Sanwó-Olú apààyàn ni we have been asking you who other Lekki toll gate since until ah, the answer sí unanswerable question now you order another killing ní Ọjọ́ta the same Ọjọ́ta tẹ́ ti pa Jùmọ̀kẹ́ ìyá Jùmọ̀kẹ́ wà nú ẹkún láti láti ẹ̀yìn the sin ẹ tún ti mú ọmọ mi ẹ tún ti ṣan mọ́lẹ̀ pé ìyàwó ẹ̀ kó lọ ra ta lọ́jà kí ló kọ ìyàwó Bájídé Sanwó-Olú ẹ bá mi ó kọ ìyàwó Bájídé sanwó mo fẹ́ mọ̀ we don't need Babájídé Sanwó-Olú ó kọ ìyàwó ẹ̀ tó la òbò tó bímọ la fẹ́ mọ̀ ó dàpọ̀ Bímbọ́lá ló ń jẹ́ Bímbọ́ ó ṣe bẹ́tìdé ń jọ̀wọ́ ẹran ètùtù tán ní mú wá ó ti wà ńlẹ̀ yes to bá jù mí lo, o ò lè bí mi lọ́mọ and i'm not here to be rude to you i am just telling you wípé ìgbà tí ọkọ ẹ fi ń wíkà ó máa padà fi sán ok mo ti rẹ́ni tó kọ kinní yẹn alan àbí kí ló porúkọ ẹ ẹ má dá tẹ bá rí àwọn tí wọ́n blame kweki, pé kweki you sit down at your kíní kan you order rally kí wọ́n lọ ṣe ẹ má dá wọn lóhùn ara won tí ìṣẹ̀dá wọn gba àbọ̀dé ni if you see anybody blaming people fighting for their freedom ara àwọn tí ìṣẹ̀dá won gba àbọ̀dé ni àwọn Sanwó-Olú náà ní àdó tí wọ́n gbé kalẹ̀ tí won di ẹlẹ́dàá àwọn kan mọ́ àwọn tí wọ́n di ẹlẹ́dàá gbogbo ẹlẹ́dàá gbogbo èèyàn fẹ́ dè mọ́ bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ àwọn ẹlẹ́dàá kan sọ pé àwọn ò ní wáyé wá ṣẹrú they want freedom London America gbogbo ibi tá à ń sá lọ fight for their freedom ni freedom don't come in an easy way you say you sit, you sit in your comfort zone you are kini kinikan kinikan I am inside my room mo tan yíta mo tún wọ jacket that's tutorial yìí pé I am not free I am not America ló wà. You sit in your comfort. London ló wà. You kidding? We are not so comforty. I am in my room. Mo tan ita, mo tún wọ jacket. Sorry, aṣọ wà nsàlẹ̀ jacket mo tún mo tún wọ̀. We are not free. We must we must demand for our freedom. Is a right of every everywhere ni wọ́n ti demand for freedom bọ́n ṣe ń ṣe rálì yẹn kí ló ná Sanwó-Olú pé ẹ̀yin ọlọ́pàá ó yá hundred of you ẹ make sure pé wọn ọjà ó yẹ lọ síbẹ̀ they are government property ọlọ́pàá is government property government ló ń sanwó fún ọlọ́pàá ẹ lọ síbẹ̀ ẹ kàn make sure pé wọn ọjà ara rẹ̀ rí rálì yẹn pé wọn ọjà àwọn náà tún pass mọ́tò pé kí mọ́tò máa lọ àwọn ni wọn àríwá o ìjọsìn àjà o kìnnìkan kìnnìkan àwọn náà tún pass mọ́tò Kudos to Kweki. Kudos to all Yoruba nation agitators. Kudos to Sunday Adeyemo Igboho Osha. Ẹnìkan ti send fídíò kan sí mi téèyàn kan ní kó ẹ̀hún um, Sunday Igboho ló kọlù fún rally o kíní kan ló kọlù fún rally This is what I, I said yesterday wípé unity goes a long way. Yoruba, we are not united. We are not united. And if you think a ní olórí tó máa sọ̀rọ̀ fún wa, a ò ní olórí tó máa sọ̀rọ̀ fún wa tírẹ́ẹ̀nì tí wọ́n ń ṣe yẹn tírẹ́ẹ̀nì tí Babájídé Sanwó-Olú ń ṣe yẹn <laughs> àfèsì kó má jẹ́ pé ìjọ ọjọ́ kan náà máa lọ dá tírẹ́ẹ̀nì yẹn dúró tí wọ́n á kó ogun àwọn tó bá wọnú ẹ̀ Lagos Ìbàdàn express road ta ló máa gbà wá sílẹ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀rí tó ń ṣẹlẹ̀ o kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀ I will always mention your name gẹ́gẹ́ bí olórí aládé wàláì ẹ̀rí tó ń ṣẹlẹ̀ alápèlú Ẹ̀gbá ẹ̀rí n tó ń ṣẹlẹ̀ Àwùjalẹ̀ ẹ̀rí nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ọba ọba ọba ládéládé gbogbo ẹ̀yin ìjòyè ẹ̀rí n tó ń ṣẹlẹ̀ o tó bá ṣe pé Síjú Adé tó lọ bó ṣe dákẹ́ tó fọwọ́ lẹ́rán nì tí wọ́n pa ìran Yorùbá kábíyèsí Ọ̀ọ̀ni ẹ lè má dé bá Yorùbá kankan lórí ilẹ̀ alàyè tẹ́ máa jẹ Ọ̀ọ̀ni lé lórí I am so sorry sir if you think I am rude to you I am sorry sir ọba Síjúadé sọ̀rọ̀ ọba Síjúadé wà lára àwọn tó ń sọ̀rọ̀ Yorùbá nation yìí tó bá pé Síjúadé fọwọ́ lẹ́rán bẹ́ẹ̀ ń ṣe fọwọ́ lẹ́rán ẹ lè má dẹ̀bá ọba kankan ọba àta ọjà gbogbo yín pátá yìí lọ́ba lọ́ba ẹ rántí pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó fi yín síbẹ̀ wọ́n á padà béèrè lọ́wọ́ yín kí lẹ ti ṣe sí àwọn Kristẹni ni màá ṣe rí tàlẹ́ǹtì ẹ mọ́lẹ̀ olúwa yóò béèrè lọ́wọ́ rẹ ohun tó o fi ṣe àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá wọ́n á padà bí yín ibi tẹ́ ẹ tú ọkọ̀ ilẹ̀ yorùbá dé tí ògún bá dákẹ́ tó fọwọ́ lẹ́rán tí ọ̀ṣun dákẹ́ tí ọya dákẹ́ ṣàngó dákẹ́ èṣù dákẹ́ nígbà tí wọn tí wọ́n bá dákẹ́ ẹ ò ní mọ tó ń jẹ́ ìran yorùbá ìran yorùbá ti tán lórílẹ̀ nígbà tí àwọn kírìjí àwọn fúlàní ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ máa pa wá nígbà ogun kírìjí àwọn ọmọ ogun ìbàdàn ni wọ́n dìde ni wọ́n lọ kọjú àwọn fúlàní ìbàdàn ni wọ́n ti lé wọn padà so i am not surprised tí Sunday Igboho bá ya àwọn nǹkan síjọba nàìjíríà lọ́rùn pé never a máa gba freedom i am not surprised about Sunday Igboho he is remember he is from Oyo state àwọn bàbá bàbá bẹ́ẹ̀ ni wọ́n dìde ni wọ́n ṣẹ́gun Fúlàní. Sanwó-Olú ìtàn ò ní gbàgbé ẹ̀ Sanwó-Olú ìtàn ò ní gbàgbé rẹ̀ láyé àmọ́ o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ òmìnira di dandan you will say come back home bring your children òmìnira di dandan a máa gba òmìnira either I come back home either I did not come back home a máa gba Omo ọmọ òkè yànyà kó tún yan ikú torí àwa tá ẹ̀ ní lára yìí ìjọkànjọkàn ìdè wa máa já no kò sí nínú ìtàn pé ìlú kan ṣe ẹrú títí títí títí títí títí tí ìran wọn fi tán kò sí kò wọn ti sọ ìtàn yẹn nínú bíbélì nínú kùránì gan àwọn ọmọ Israel wọ́n padà bó lábẹ́ Fáráò Pharaoh ní especially governor sanwó of Lagos state Pharaoh náà ni ẹ́ àmọ́ wá gbọ́ ọlọ́run ọba ó ní ẹni tóun ò lè mú ó lóun ò da ó lóun ò dẹ̀ ní da láéláé now ẹ pààyàn kò tí tó wákàtí méjì punch newspaper ti bọ́ta punch ní <laughs> ọjọ́ta is on fire OPC àtàwọn Yorùbá nation ń jà ṣẹ́gbọ́n nǹkan tí punch sọ ni o punch newspaper ó ní Ọjọ́ta is on fire OPC àti Yorùbá nation as OPC and Yorùbá nation clash they always use Yorùbá against Yorùbá wọ́n ní Yorùbá nation àti OPC ló ń jà Ààrẹ Gani Adams ẹ gbọ́ wọ́n ní OPC àtàwọn Yorùbá ń jà Ààrẹ Gani Adams ẹ̀yin láàmú lólórí àwọn OPC ẹ gbọ́ sáwọn ọmọ yín lọ pa àwọn yorùbá nation if not baba please come out and debunk it alẹ́gà ní adams lóògùn ọ̀fẹ́ o wọ́n ní àwọn ọmọ yín lọ pa àwọn yorùbá nation ní ọjọ́ta èmi ò gbàgbọ́ torí àwọn tí wọ́n tójú wọn pa yẹn sọ pé àwọn ọlọ́pàá adẹ̀rí mọ́tò ọlọ́pàá but punch newspaper alẹ́gà ní adams ó yẹ kẹ́ sú àwọn punch newspaper ni wọ́n ní àwọn ọmọ yín lọ pa àwọn èèyàn lọ́jọ́ta ẹ̀ráyé wa lóde ẹ̀yin ọba wa a fẹ́ bi yín ṣé ẹ̀yin tẹ́ jẹ́ ọba nìkan lọ́mọ kọ Yorùbá kó má jẹ́ pé ẹ ti gbọ́ ìtàn pé àwa tí a ò jọba bóyá ọmọ àlè Yorùbá ni wá lẹ ṣe ń wò pé kí wọ́n pa gbogbo wa tán ẹ ní sọ̀rọ̀ hmm. tẹ́ bá sọ ní pé ṣe sọ fún wọn a sọ fún wọn nígbà bọ́ta for how long la máa remain as slave kò sí wàhálà ṣebí tẹ́ bá nídìí medical treatment ẹ máa fò lọ sí Amẹ́ríkà ẹ máa lọ sí London ẹ máa lọ sí India kò sí wàhálà ẹ padà relocate lọ sí China nígbà tó máa pa gba àwọn ọmọ tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá fi sọ yín tán tí Elédùmarè ilẹ̀ Yorùbá fi sọ yín tán tọ́lọ́hùn rẹ̀ ní jẹ́ kó bẹ́ẹ̀ bóyá ẹ wá relocate lọ sí China ẹ lọ jọba láwọn China lórí àjọ sojú àwa àti yín Sanwó-Olú Ambode sọ fún wa wàláì ah 2015 the worst year tí Yorùbá the old Nigerians tí a ṣe grave mistake was 2015 wọ́n ní ká má dìbò fún Buhari torí pé ara wa ń gbọ̀n eh Buhari ló lè ṣe a dìbò fún Buhari Ambode ní ká má sọ fún ká má dìbò fún Sanwó-Olú ambode kékékékéké ambode yányányán ó pariwo a máa gba bàbá sọ pé a dìbò fún sanwóolu sanwóolu ò ṣe ọlọ́run tó láyé tó lọ́run tó ní wa tó dá wa ní mẹ̀kúnnù torí tí ò bá sí mẹ̀kúnnù kò sí ní tó ń jólówó nítorí pàwa ò ní lẹ́yìn ṣe ń jẹ́ olówó nítorí pàwa ò tó yín lẹ́yìn ṣe ń jẹ́ olórí lórí wa. ọlọ́run tó láyé tó lọ́run á san ẹlẹ́sàn sanwó-olú ọgbọ́n lẹ̀ ń dá bí ọbásanjọ́ àti tinubu ṣe ń jà ẹ fẹ́ dá ìjà lẹ̀ láàrin gani adams ẹ tẹ bá mọ nǹkan ẹ lọ bá mi kọ́ tiẹ̀ ẹ fẹ́ dá ìjà lẹ̀ punch newspaper ẹ fẹ́ dá ìjà lẹ̀ láàrin gani adams àti sunday igbòho ààrẹ gani adams ló gun ọ̀fẹ́ ó ní ọpọlọ kò ní gbà fún yín àwọn OPC kan náà pa àwọn Yorùbá nation nílé ní ọjọ́ ta ọlọ́pàá ló yìnbọn fún wọn Sunday Igboho òun náà ti ka pépà yín láàárọ̀ yìí wípé OPC and Yorùbá nation clash ọjọ́ ta unrest ẹ Sunday Igboho dìde kó bú Gani Adams kí Gani Adams dìde kó bú Sunday Igboho kí wàhálà Yorùbá mi méjì wá ṣẹlẹ̀ àwa tálíkà ilẹ̀ Yorùbá àti gbọ́n Ọbásanjọ́ àti Tinubu káwọn máa jà lọ àná mo sì bẹ̀ wọ́n wípé ẹ̀yin àgbààgbà yìí ẹ wálé ẹ bomi sùúrù sílẹ̀ yorùbá ṣùgbọ́n wọ́n láwọn fẹ́ jà ẹ jẹ́ kó máa jà lọ àmọ́ wa tálíkà àti gbọ́n ẹ ò lè lo punch newspaper láti antagonize Gani Adams OPC ọ láti dá wàhálà lẹ̀ láàrin OPC àti Yorùbá Nation ẹ fẹ́ gbọ́ àti Gani Adams àti Sunday Igboho Yorùbá Nation OPC ọmọ ìyá ni wá àwa tálíkà a máa pawọ́pọ̀ a máa ṣe wa ní ẹyọ kan láti fight against in common enemy ta ni. ìyà yìí pọ̀ kò sóúnjẹ nílùú ebi ń pa àwọn èèyàn kò sí iléèwé àwọn ọmọ wa ń ṣe yahoo àwọn ọmọ tó ń ṣe yahoo yẹn wọ́tọ̀ tó pé bá ṣiṣẹ́ gidi fún wọn ṣé wọ́n á ṣe yahoo àwọn ọmọ wa ń ṣe olóṣó wọ́tọ̀ tó bá ṣiṣẹ́ gidi fún wọn ṣé wọ́n á ṣe olóṣó a wá jáde a ní tí tí ìbáṣepọ̀ bá gbà tó bá wọ̀ mọ́ ká lọ lord lugard tó so wá pọ̀ ó ní after hundred years ó là á lè pín hundred years ò ti pé ni ó ti pé ó ti lé àdẹ̀ tún wá pé ìlú míì tó máa fẹ́ pín àwọn youtube á wọlé lọ́sọ̀ gangan àbí kán wọlé lóògùn wọn kàn lọ sí house kan wọn kàn lọ síbi kan wọn kàn bẹ̀rẹ̀ sí ní dàbọn bolẹ̀ ni ó dogun nìyẹn àwa ò ṣe bẹ́ẹ̀ àwa ò ṣe bẹ́ẹ̀ a wọlé wá ká yín mọ̀ à polongo ní títì ni ìyá yín tó gẹ̀ ẹ fi wálẹ̀ tábà lè ṣe mọ́ yorùbá nation la fẹ́ so èèwọ̀ ni pé ká la fẹ́ yorùbá nation ẹni ká lọ dìbò ẹ fẹ́ gbọ́ gbogbo ẹni tẹ́ fẹ́ dìbò ẹ jẹ́ kí n sọ fún yín ohun tó máa ṣẹlẹ̀ after ìbò twenty twenty three àwọn tí wọ́n láwọn ò kúrò lára yorùbá nation wọ́n lọ́mọ nàìjíríà làwọn àwọn ni àwọn endsars wọ́n protest pé ọmọ nàìjíríà ni wá o a ò fẹ́ wàhálà o nǹkan báyìí la fẹ́ kọ́lọ́pàá yé pa wá mọ́ wọ́n lọ protest wọ́n wà well organized wọ́n mú flag nàìjíríà dání wọ́n yìnbọn pa gbogbo wọn pótó pé wọ́n béèrè ẹ̀tọ́ wọn ọmọ yorùbá nation náà ń protest nsìn rally nsìn pé a béèrè ẹ̀tọ́ wa wọ́n tún yìnbọn pa wá náà what do you think will happen after twenty twenty three election tán bá wọlé tí wọ́n bá ṣe dáadáa tán bá wọlé tí wọn bá ṣe Dada, you dare not say pep wọ́n ti wọ́n ti prove ní tó máa jẹ́ àlejò tó ń bọ̀ wá kí ẹni tó gbékùn mọ̀ dání má dìjú sùn o má dìjú sùn o àwọn eléyìí àwọn tó àwọn tó fẹ́ wọlé ní twenty twenty three yìí hmm, ẹ má dìjú sùn o Nàìjíríà kò easy you say anything pípa ni wọn ò tí ì débẹ̀ wọ́n sì ń contest báyìí ni wọ́n ti ń pa àwọn èèyàn báyìí tó pé wọ́n sọ̀rọ̀ tán bá wọlé pẹ́rẹ́ oh tán bá ṣe mistake tán wọlé pẹ́rẹ́ you say anything pípa ni pípa ló kù àwọn ò ní kankan tó fẹ́ ṣe tàbí kán pààyàn Sanwó-Olú ìṣẹ̀dá gbogbo àwa tálíkà ó máa béèrè lọ́wọ́ ẹ̀ lọ béèrè tó bá mọ̀ tó mọ̀ pé igbá ta bá fi ń wíkà la máa fi ń san ojú ayé ẹ báyìí wàá jókòó báyìí ní ojú ayé ẹ ṣe bógí àbángídá ojú ayé ẹ báyìí ni wàá jókòó tọ́lọ̀ máa fi san ẹlẹ́sàn you shall reap what you sow dandan ni dandan sanwóolu dandan ni ìdá ò gba ọ̀dà lẹ́nu ọ̀gá ẹ̀ bàbá ẹ̀ Tinubu ìdá ò gba ọ̀dà ìdà ò gba ọ̀dà sanwóolu ìwọ lámọ̀ ní first citizen of Lagos State ẹ̀sán àsán ẹ́ we are not going back we stand on our mandate ẹ̀ ń ṣe kàmpéènì ẹnìkan kò bá yín jà rálì lásán la ṣe ẹ lọ mọ àwọn ọmọlọmọ ẹ lọ gbẹ̀mí wọn hmm. ìbí ìyá kan ló bí ọmọ tẹ́ pa nú àdúrà nínú èpè ìyá ẹ̀ náà á ṣẹ́ fún àwọn ọmọ tiẹ̀ lẹ́nu I am very sure obìnrin this is what obìnrin is good at mọ̀ pé ìyá yẹn ti wọn ní à ah, lágbájá kìnnìkan kìnnìkan wọ́n yìnbọn tó bá kọ́ sọ ni pé ah, gbogbo ẹni tó ṣe wọlé fún mi ò náà ní jèrè ọmọ o tí ìyá yẹn máa kọ́kọ́ sọ nìyẹn obìnrin normally kò ní ṣe èpè fún ẹni tó yìnbọn ẹ̀ gangan ọmọ tẹ̀ náà lónà máa rí pèlè lórí ẹ wá lọ bí àwọn àáfàá yín àwọn pásítọ̀ yín kọ́n sọ fún yín pé ìpè téèyàn bá ṣẹ́ pẹ̀lú ìbànújẹ́ tàbí àdúrà téèyàn bá gbà pẹ̀lú ìbànújẹ́ kò sí bí èèyàn ṣe ṣe ninety nine point nine percent wà pé ó máa wá sí ìmúṣẹ tó bá wùn yín kẹwé arọ́bí kẹwé ìpè dànù inas mọ̀ sí yẹ pé ẹ ṣe tí ì ṣe pé wọ́n ń yẹn lé yín ní èrèfé ẹ ṣe ni ogun ní ṣi ní mú èpè ò kì í ṣèyàn jà tẹ bá re kò síbi tẹ fẹ́ re sa pé kẹre sórí àwọn ọmọ yín kò jù bẹ́ẹ̀ lọ alaba musa àtúntò wa kù o mo ń padà bọ̀ òru làwa ṣì wà ẹ ṣe mo dúpẹ́ gbogbo wa pátápátá ní fojú sunkún ọmọ ní agbára Ọlọ́run ọba ẹrù tàbí amọ kì í tú wò wọn ò ní gbé káwa mọ́lé ní àṣẹ Elédùmarè èmi àti àti mọ àti wáyé àwọn ọmọ wa a nífẹ̀yìntì sunkún àwọn ọmọ wa lágbára Ọlọ́run àwọn apanilọ́mọjayé bí àwọn sanwó wọn mọ anímọ̀nà tọmọ èmi àti yín wà o ní agbára Ọlọ́run bá àní ṣìrìn àní bọ́ sọ́wọ́ sanwó iṣẹ́ ajẹ́fun ẹ lágbára Ọlọ́run abo ẹ abo abo níṣẹ́ thank you so much i love you guys i am in sad mood thank you. <sighs> ìwọ náà kú wọ.